ẹ kú dédé wòye ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa akin lẹ́ẹ̀kan sí ẹ má bínú gẹ́gẹ́ bá ti mọ̀ pé nẹ́tíwọ́ọ̀kì location four one nine òun ló já wa ẹ jẹ́ ẹ bá wa ṣí ẹ ètò yìí ẹ bá wa pín kiri ọ̀rọ̀ tí a gbé wá sórí ètò lénìí òun ni ìtàn dòwe ìtàn dòwe àti ọ̀rọ̀ ìṣítí fún àwa ìran Yorùbá òwe tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí òun ni bó o láyà o ṣèkà bó o rántí ikú gáà o ṣòótọ́ wọ́n ní bí o láyà o ṣèkà bó o rántí ikú gáà o ṣòótọ́ ohun tó bí ìtàn yìí eh, ní ìlú Ọ̀yọ́ Báṣọ̀run ìlú Ọ̀yọ́ òun ni Báṣọ̀run Gáà ó sì jẹ́ alágbára ènìyàn òun ni Báṣọ̀run Gáà jẹ́ Báṣọ̀run Gáà níbi tí ó lágbára dé ọba ìlú Ọ̀yọ́ gan máa ń tẹríba fún orúkọ ọba Aláàfin Ọ̀yọ́ ìgbà náà ni ọba Adégolú ṣé ẹ gbọ́ mi orúkọ Aláàfin Ọ̀yọ́ ìgbà náà òun ni ọba Adégolú Gáà láàrin ìlú ó náwọn ìwà ìbàjẹ́ tó ti wù èèyàn tí Báṣọ̀run bá pa àpagbé ni tó bá gbàyàwó níyàwó àgbàgbé ni gbogbo kan tó bá ṣe àṣegbé ni kò sẹ́ni tó máa bí ṣùgbọ́n tí wá ń ṣe ó ṣe dé ọ̀dọ̀ ọba ọba Adégolú Báṣọ̀run Gáà fẹ́ ní owó fẹ́ lókìkí ó wá pe babaláwo rẹ̀ yẹn wá ní. Ni oògùn tí òun fẹ́ ṣe fún bóun máa ṣe oògùn fún á ní owó á dẹ̀ òkìkí àtúnkàn ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ibi tí babaláwo ti ń ṣe ètùtù lọ kò rántí láti sọ fún Baṣọ̀run pé ó ku ẹran àgbòrín torí ẹ̀já ẹran àgbòrín làwọn máa lò fi parí ètùtù náà ìgbà tí babaláwo ti ń ṣètò náà lọ ló wá bá Baṣọ̀run pé ó ku ẹranko àgbọ̀nrín tí àwọn fẹ́ lo ẹ̀jẹ̀ rẹ̀ fún Baṣọ̀run gẹ́gẹ́ bí ètùtù tí wọ́n ń ṣe lọ Baṣọ̀run ó pe gbogbo àwọn ọlọ́dẹ tó wà nílùú Ọ̀yọ́ pé ó pe gbogbo àwọn ọlọ́dẹ tí ó wà nílùú Ọ̀yọ́ pé gbogbo yín o ẹ lọ pa ẹ lọ bá mi wá àbòrin wá kílẹ̀ ní tóṣú ó pa aláṣẹ fún wọn ṣùgbọ́n ọmọọba ọmọọba Adégolú tó jẹ́ Aláàfin ìlú Ọ̀yọ́ orúkọ ọmọọba náà ọmọbìnrin náà máa jẹ́ àgbòrin lórúkọ ẹ̀ bí Baṣọ̀run Gáà bó ṣe wá ọmọ ẹ wá kiri obìdé àgbàlagà bí Baṣọ̀run Gáà ṣe ní kí wọ́n pa kí wọ́n gbé ọmọ obìnrin yìí babaláwo wá ní kò ń ṣe àgbọ̀nrín èèyàn lòun sọ ẹranko àgbọ̀nrín ní Baṣọ̀run dáhùn ó ní kí wọ́n lọ kí wọ́n lọ mú ọmọ ọba tí ó ń jágbọ̀nrín kí wọ́n lọ pa kó fi ṣe tutù ibi tí wọ́n ti ń ṣe ètùtù yẹn lọ́wọ́ iná bẹ̀rẹ̀ sí ń jó ilé Baṣọ̀run Gáà gbogbo kan ń jó babaláwo yẹn sọ fún wọn pé à wọn ò gbúdọ̀ mú kankan gbogbo ẹ̀yin gbogbo àwọn ọmọọṣẹ́ Baṣọ̀run Gáà àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ tọ́jẹ́ bí ẹrú ẹ̀ gbogbo wọn pàgbé ilé ń jó ó pàṣẹ fún wọn gbọdọ̀ mú nǹkan kan gbúdọ̀ mú nǹkan àṣẹ tí Baṣọ̀run Gáà tó pa fáwọn ọmọlẹ́yìn ẹ̀ nìyẹn nígbẹ̀yìn gbẹ̀yìn ọba ò tí mọ̀ pé ọmọ òun ni Baṣọ̀run Gáàbí ṣe tutù ìgbà tí ọba mọ̀ ọba náà wá gbégbèsè àfẹ́sọ́nà ọmọọba yìí tí ó jẹ́ Àgbọ̀nrín gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìfẹ́ ló bá lọ ká Baṣọ̀run Gáà mọ̀ pé ìwọ pa Àgbọ̀nrín àfẹ́sọ́nà òun ó fẹ́ gbẹ̀san ṣùgbọ́n. Bashorun pàṣẹ fáwọn ọmọọṣẹ́ rẹ̀ pé kí wọ́n pa àfẹ́sọ́nà Àgbọ̀nrín ọ̀rọ̀ yìí wá jẹ́ ìbànújẹ́ fún ọba Adégóòlù tó jẹ́ aláàfin ìlú Ọ̀yọ́ nígbà náà ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún pé ọmọbìnrin kan ṣoṣo tóun ní láyé ojú kan ẹ̀pà ojú kan ère òun ni Bashorun fi dá òun lóró ó dùn gan-an ọba adégolúwa múra bí obìnrin ó wá lọ bá ààrẹ ààrẹ ọ̀nà kàkàǹfò tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀yálábí tó jẹ́ ààrẹ ọ̀nà kàkàǹfò ìlú ọ̀yọ́ nígbà náà ọ̀yálábí tó jẹ́ ààrẹ ọ̀nà kàkàǹfò ìlú ọ̀yọ́ ìgbà tí ọba yìí ó múra bí obìnrin ó ṣàsọ fún gbogbo àwọn ọmọ Eh, àwọn ọmọ àwọn ọmọọṣẹ́ ààrẹ ọ̀nà kakanfò ọ̀hún pé ẹjọ́ òun fẹ́ rí ààrẹ ọ̀nà kakanfò obìnrin lòun òun àtọkọ òun jà òun lọ́rọ̀ àṣírí tóun fẹ́ sọ fún ààrẹ ọ̀nà kakanfò ọ̀yálábí tí tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò nígbà náà eh, karim abdulrahman eh, God akínyín God bless Koiki Media team ẹ akínyín ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa pín ká ẹ bá wa ṣí ẹ bá wa love ẹ bá wa like ẹ. ààrẹ ọ̀nà kákàǹfò àti ọba adégolu ọjọ́ fojú ríjú ló wá sọ pé ọ̀rọ̀ àṣírí lòun fẹ́ sọ fún un pégà ti pa òun lọ́mọ ọmọ kan ṣoṣo tóun bí tí orúkọ rẹ̀ ń jágùnrìn pé Baṣọ̀rúngà ti pa ọmọ òun dànù pé Baṣọ̀rúngà ti pa òun lọ́mọ òun ó ti pa ọmọ kan ṣoṣo tó jẹ́ ojúkọ ẹ̀pà ojúkọ èrè òun á ọ̀rọ̀ yìí ó ká ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ká Baṣọ̀rún ó ní à kábíyèsí ọba adégolu kí ló dé tẹ̀ ṣe ránṣẹ́ sí mi ẹ pàṣẹ ogun olóòtú onọ́rọ̀ àṣírí lòun fẹ́ fi sọ torí ẹ̀rù gàgán ba ọba adégolu kò tó fojú kò tó fọwọ́ pọ́jú da Bàṣọ̀rúngà kò tó fọwọ́ pọ́jú da rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bíi pé Bàṣọ̀rúngà alágbára ni Mr. Mohammed Ọlákúnlé Akínyìn God bless Yorùbá ọlọ́run bless gbogbo wa ẹ bá wa ṣí ẹ bá wa lọ́ọ̀fù ẹ ẹ bá wa pín káàkiri. aláàfin adégolu padà sílùú ọ̀yọ́ ààrẹ ọ̀nà kakanfò gbà náà ọ̀yálábí ó pàṣẹ fáwọn ọmọ ogun ó ní ìlú ọ̀yọ́ yá o ṣùgbọ́n ẹ má kógun já ará ìlú ọ̀yọ́ o ilé ga báṣọ ń gà gangan òun ni kẹ́ kógun jà pé kẹ́ kógun jáde ẹ má kógun já àwọn ará ìlú Ọ̀yọ́ tó báṣọ ń gà gangan òun ni àwọn fẹ́ bá jà ní ìlú Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn ọmọ ogun gbọ́ bọ́yé lọ sí ìlú Ọ̀yọ́ nìyẹn nígbẹ̀yìn gbẹ́yìn báṣọ ń gà ẹsẹ̀ ti rọ gẹ́gẹ́ bí agbára tó ń wá ẹgbógun tó ṣe ọwọ́ ẹ̀ ti rẹ ẹsẹ̀ ti rọ ó kọ̀ jókòó àwọn èèyàn wá ń kí lórí ìjókòó ń bẹ̀ wọn ò mọ̀ pé ẹ̀bá ṣọ̀rígà ó ti di ó ti di arọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ wọn kàn ń kí lórí ìjókòó bẹ́ẹ̀ wá ní ẹ aṣọ̀gá ọrẹ fún yín kan àwọn èèyàn bẹ̀ sí ń ta gáà lọ rẹ nígbà tó ti fi ọmọ ọlọ́mọ ṣe tutù tó jẹ́ àgbọ̀nrín lẹ́yìn pé ilé ẹjọ́ ah ilé ìbáṣọ̀gá jó àwọn èèyàn bẹ̀ sí ń ṣàánú ẹ̀ wọ́n fún ní nǹkan gbogbo àwọn tí wọ́n fún Basọ̀rọ̀ Gáà ní nǹkan gbogbo wọn bí wọ́n ṣe ń fún ní àwọn ẹ̀bùn lóríṣiríṣi kó lè lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ ló kọ́ wọn pé kọ́ lọ́wọ́ Basọ̀rọ̀ Gáà ò lè rìn ó ti di èèyàn tó ń fà nígbà tí ogun máa dé ilé Gáà táwọn ọmọ ogun Ààrẹ Ọ̀nà Kakanfò máa dé ilé Basọ̀rọ̀ wọ́n ṣàbẹ̀ sí ń jà ìjà bẹ̀ sí ń lọ láàrin wọn bẹ́ẹ̀ wọ́n yìnbọn wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n yìnbọn lọ́tún lọ́sì gẹ́gẹ́ bí àwa tí a ìran Yorùbá tèmi tí à ń bẹ̀rù láti jàjà fòmìnira ọba Adégolú nígbà tẹ́rù ń bà tó sọ̀rọ̀ ìyá bẹ̀ sí ń jẹ́ gáàfìyà jẹ́ ìgbà tó pa lọ́mọ ó kígbe síta ẹ má jẹ́ kó dìgbà tí àwọn Fúlàní tọ́wọ́ bẹ̀ sí ń pa wá wọ́n sọ wọ́n ní tí wọ́n bá fẹ́ fi tí wọ́n bá fẹ́ dojú ìjà kọ wá wọ́n máa fi ibi pa wá mò ń bọ̀ bẹ́ẹ̀ náà jẹ́ kí n tẹ̀síwájú lórí ìtàn tí mò ń sọ lọ. nígbà tó délé gáà gbogbo àwọn ọmọọṣẹ́ gáà àtàwọn ọmọọṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n bẹ̀rẹ̀ sí ní jà wọ́n bẹ̀rẹ̀ sí ní jà wọ́n yìnbọn wọ́n nara wọn kan ṣùgbọ́n lọ́wọ́ gbé ọwọ́ àwọn ọmọ ogun Ààrẹ Ọ̀nà Kakanfò àti Ààrẹ Ọ̀nà Kakanfò sókè nígbà tí gáà ti rí pé ah ogun yìí ó fẹ́ bu orí òun gábàdà fẹ́ rì ìgbà tí ààrẹ ọ̀nà kákàfò ọ̀yálábí tó débẹ̀ ó ṣáà lo oògùn ó ṣáà pé ó ṣáà ṣàgbára ó rí póun rí gà wá ní gà ìwọ nígbà tí gà rí pé bàṣọ wá ní ààrẹ ọ̀nà kákàfò jọ gbà míì gbà míì mo ṣetán láti gbọ́rọ̀ tì sí aláàfin ọ̀yọ́ lẹ́nu gbogbo kan táláàfin bá fẹ́ ni mo máa fẹ́ ṣùgbọ́n aṣọ ọ̀bọ ọmọ yẹ mọ́ ọmọ yẹ ti rìn o ọjà wọ́n wá gbé Baṣọ̀run Gáà lọ sí ọ̀dọ̀ kábíyèsí ọba Adégóòlù wọ́n gbé lọ sí ààfin ọba Adégóòlù tó jẹ́ aláàfin Ọ̀yọ́ nígbà náà Baṣọ̀run Gáà wá ń bẹ̀ pé kí wọ́n ṣe àánú òun kó má pa òun kọmọkpa má pa òun nígbẹ̀yìn gbẹ̀yìn ká má fọ̀rọ̀ gùn Pàṣọ̀ǹgà ó padà ó bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ sí ó yàbẹ̀ sí káwá ní Pàṣọ̀ǹgà yá rìn ìdọ̀bà fún kábíyèsí ọwọ́ ìgbẹ́lẹ́ ọwọ́ tí a mọ̀ sí ọ̀yálábí ó wá sọ fún wọn pé tí ẹ bá pa bẹ́ẹ̀ kò ní mú èrè kan ìwà ìkà tó ń wù tẹ bá pàrọ̀ kò tí ì lè tó àwọn ìwà ìkà àtọwọn ìbàjẹ́ tí Baṣọ̀run Gáà tó ti ṣe láàrin ìlú Ọ̀yọ́ nígbẹ̀yìngbẹ̀yìn Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá ní kó jẹ́ kí wọ́n máa gé ẹran Gáà lóye kó máa rẹ́ ẹran rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló yẹ kí ó jẹ́ ìrora kú pé kó jẹ́ ìrora tó fi kú bẹ́ẹ̀ báyìí ni Baṣọ̀run Gáà ló ṣe báyìí ni ó ṣe kú tó jẹ́ pé ìgbẹ̀yìn ẹ̀kan tó gbẹ̀yìn Baṣọ̀run Gáà kódà wọ́n gé ẹran ara ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó dẹ̀ wà lóye wọ́n gé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ẹ̀mí fi bọ́ lára ẹ̀ òun ló bí ìtàn pé bó láyà ó ṣe kà bó bá rántí ikú gáà kò ṣòtítọ́ ẹ̀kọ́ tó bí ìtàn náà nìyẹn ọ̀rọ̀ ìṣítí mi fún àwa ọmọ Yorùbá àtẹ̀yìntẹ́jọ́ lórí wa ń sìn ẹ wò kan tó ṣẹlẹ̀ sí Baṣọ̀run Gáà ìkan tó ṣẹlẹ̀ sí Baṣọ̀run Gáà kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí o ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa lé ẹ̀yin tẹ́ ń ṣèkà ọgbọ́n tí mo tún fẹ́ ká kọ́ ní òwe ni wípé ọba adégolu ó ń bẹ̀rù ó ń bẹ̀rù ìjòmínira tó yẹ kó ti jà kó tó di pé wọ́n pa á lọ́mọ tó yẹ kó ti pé ààrẹ ọ̀nà kakanfò kí wọ́n kógun jà ọba ṣọ̀rúgà kó tó di pé ó pa ọmọ ọba wọn tètè sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn èèyàn wa ní ìsìn tí ó jẹ́ pé wọ́n fi bí ń pa wá lórílẹ̀‐èdè a lè sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ gbogbo àtọ́n fi bí ń pa a lè sọ̀rọ̀ à ń wò a lè sọ̀rọ̀ sókè. Okay à ń wọ ẹ̀rù ń bà wá ṣó nígbà tó bá wá ṣe nǹkan tó yẹ kó máa burú jù báyìí lọ kàtó ẹ̀ṣẹ̀ kígbe sókè ní ìsìn à ń gbọ́ pé wọ́n ti fẹ́ sáìnì fifty years amalgamation ká tún wà ní oko ẹrú lọ oníṣẹ̀lẹ̀ lágbára Ọlọ́run ẹlẹ́ẹ̀dá wọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kò ní gbà wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe nítorí kọ́ lè fi wá sí oko ẹrú yìí nítorí náà ni wọ́n ṣe wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nípa lọ́yẹ́ fi ibi pa wá débi pé èèyàn tẹ́bí ń pa èèyàn tẹ́bí bá ti ń pa kò ní lè jà fẹ́ẹ̀tọ́ ẹ̀ kò ní lè sọ pé ìkan táwọn olórí ń ṣe yìí kò dáa kò sóúnjẹ ń ta kò sówó nílùú ṣé orí orílẹ̀-èdè bẹ́ẹ̀ yẹn ṣé ẹlẹ́tú bẹ́ẹ̀ ká padà sí first amalgamation ó ti expire two thousand and fourteen èmi ìlọ tó bẹ́ẹ̀ sẹ́yìn báyìí ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká lajú wa sílẹ̀ ẹ má jẹ́ kó tún sáìnì mí ẹ jẹ́ kí a wo bí ọba adégoolu nígbà tí wọ́n ṣe bóyá ìjà fún mìnira tó kígbe síta ta ni kò lọ bá ààrẹ ọ̀nà kakanfò pé kó wá gbèjà òun kó wá gbòun lọ́wọ́ gà lórí ikú ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni gbà Báṣọ̀run gà kàn máa bayé jẹ́ lọ ni a kàn máa wọ̀ wọn ìwà tí ò dáa sí wọn ṣé yẹn ló dáa nítorí náà ẹ jẹ́ ká jà fún ẹ má jẹ́ káwọn àjèjì kí wọ́n gba ilẹ̀ wa báíbù àti kùránì gan ni pé kéèyàn má jà fún òmìnira òmìnira ilẹ̀ yorùbá òun gangan ni kẹ́ jẹ́ kó jẹ wá lógún òmìnira ilẹ̀ yorùbá ẹ jẹ́ kó jẹ wá lógún ẹ̀yin tẹ́jọ́ lórílẹ̀ ní ẹ wò kan tó gbẹ̀yìn ọba ṣọ̀run gà o tí ẹ bá ṣọ́ra ìkan tó máa gbẹ̀yìn ó máa ju ti ìbá ṣọ̀run gà lọ nítorí náà ẹ mẹ́ẹ̀ká gbẹ̀bọ̀dẹ̀ fún ìran wa bó bá wà nípò kan tó bá ní kó gbógun ti ìran yorùbá ara ẹ ló ń ṣe o gbogbo àwọn tó wà nípò tí wọ́n náà fẹ́ gbógun ti ìran yorùbá ẹ̀ríbi tí wọ́n gbẹ̀yìn sí àwọn tó náà fẹ́ gbógun ti ìran yorùbá ń jọ sí wọ́n jábọ́ nínú pléènì ni ẹlòmíì náà tó tún jọ̀wọ́ ìran yorùbá ó níbi tí wọ́n gbẹ̀yìn sí ẹ̀yin tẹ́ ń bọ̀ lọ́nà ẹ ṣí ọpọlọ lẹ̀ ẹ̀yin ẹ̀yin ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá màá rọ̀ yín pé kẹ́ má wo ọ̀dàlẹ̀ mọ́ torí gbẹ̀yìn ọ̀dàlẹ̀ kì í dá ọ̀dàlẹ̀ ìbálẹ̀ kú ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ìran Yorùbá ìran aládé ni wá a kì í ṣọmọ ẹrú ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀n tí ó yọ̀ ká gbómi lákaná wọn sọ wá bójú pójò òun gan máa mọ̀ àsìkò ti tó fún àwọn Yorùbá láti kígbe síta. Si à ń gbọ́ pé lè ní ìsìn wọ́n máa ṣe mítìn kan bóyá Ọ̀ní palace àbí palace Elégùṣì wọ́n tún fẹ́ sáìnì agreement mi pẹ̀lú àwọn UK pé kí Nàìjíríà máa pín ká wà lábẹ́ ẹrú àwọn UK àwọn òyìnbó amúnisìn ṣé yẹn la fẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì wọn lè ronú síbẹ̀ tó wọ́n ti fi bí pa àwọn èèyàn àwọn èèyàn gan ẹlòmíyàn àtijọ́ àti mú ní gbogbo kan tá à ń sọ ẹ sí wọn ríro ó dìgbà tó bá dìgbọ́ fẹ́ gbẹ̀mí wọn gangan kó tó mọ̀ ó dìgbà tó fẹ́ gbẹ̀mí wọn gangan àwọn ló máa tó mọ̀ gbogbo ẹni tẹ́yìn lọ sí mítí APC tẹ̀ kínní ìgbà tó bá bẹ̀rẹ̀ sí jẹ́ iná gbé tí Fúlàní ń jí yín gbé táwọn tẹ̀ ń tẹ̀lé tí wọ́n rí ti yín rò ìgbà ẹgọ́lẹ́ máa ẹ̀yẹ mọ̀ pé ẹ ti kẹ́ran mérò bẹ́ẹ̀ lẹ́mọ̀ mọ̀ pé ẹ ti kẹ́ran mérò mo rọ̀ wá mo bẹ̀ wá àwa ta wà nípò lénìí ẹ jẹ́ ká rántọ́ ọjọ́ ẹkú ẹ jẹ́ ká rántí ọjọ́ àti sùn ẹ jẹ́ ká rántí ikú gá ikú Baṣọ̀run gá Baṣọ̀run ìlú Ọ̀yọ́ tí ó jẹ́ gá ẹ jẹ́ ká wo ikú tí ó pa á káwọn náà bàbá kúkú oró tó máa tún tó máa tún wọ́ọ̀sì ju ti Baṣọ̀run gá lọ ìwà táwọn wí lénìí gbogbo kan bá ṣe lénìí á dọ̀rọ̀ tán lọ́la Fẹ́mi Adésínà dà lénìí Fẹ́mi Adésínà lénìí bàbá alẹ́ àmọ́ ahmed láéláé bàbá onírọ́ àwọn dàlẹ́nì tí wọ́n ń parọ́ tó ń ṣerú lọ́ndà fúlàní bàbá Tinubu tẹ wà ń bẹ̀ náà sìn tí pété bíbí ń pa àwọn èèyàn Sanwó-Olú ẹ má gbẹ́bọ̀dé fún wa o ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ má gbẹ́bọ̀dé fún wa o ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣe ti gbàgbé nígbà táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí nípa yín tẹ́ ẹ̀ ń kígbe ọdún náà sì ni o láàrin February ni o náà ń pa àwọn ọba ní Èkìtì tó sí ń pa àwọn ọba ilẹ̀ Yorùbá kiri ẹ ti gbàgbé tẹ bá ti gbàgbé jẹ́ rán yín létí o ṣe tún fẹ́ wà nínú oko ẹrú fúlàní fún fifty years èmi ẹ fifty years lọ́dún fẹ́ sáyẹn sí ṣé kó tó di fifty years yẹn àánú yín ṣe mí ẹ̀yin ọba wọ́n yìí ń jí yín gbé ni wọ́n sì ń jí yín gbé ẹ ti gbàgbé wọ́n mọ torí ìkọ́ fẹ́ ṣe lọ́yẹ̀ slow ọyẹn wò yín ràn gbogbo àwọn ọba tó ń jí gbé ọmọ yẹn ọba tó lè gbé pálàsì ẹ̀ mọ́ wọ́n jọba gbé wọ́n gba ransom orí adé sùn tá ọba ò lè sun pálàsì mọ́ ṣé orí yẹn lẹ fẹ́ wà ẹ́ èlò lọ́bẹ̀ fún yín wọ́n fẹ́ san owó ẹ̀mí ọmọ Yorùbá fún yín pé kẹsàn kọ́ńtráàtì àtibọ́ pé sẹ́kítírì UK ó ti wà ní Nàìjíríà láti bí ijọ́ mẹ́ta ẹ̀yin ọba ẹ ọ̀pọ̀ lọ́lẹ̀ o ẹ jí kẹ́ má sùn o ẹ má tún lọ kóra yín sóko ẹrú rẹ̀ lẹ́ẹ̀kejì o agbára Ọlọ́run àwọn alálẹ̀ Yorùbá Elédùmarè ọba tó nílé ayé ọba tó taṣọ ọbẹ ní taṣọ Ọlọ́run ọba tó fomi pàlú tsunami rẹ̀ gbogbo àwọn tó ń da ilẹ̀ Yorùbá rú Elédùmarè bá wa pa wọ́n rẹ́ bá wa pa wọ́n rẹ́ bá wa pa wọ́n rẹ́ o ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ìmọ̀ràn mi ni fún yín pé kí ẹ ṣí ọpọlọ lẹ̀ ẹ ṣí ọpọlọ lẹ̀ o ẹ má lọ sign amalgamation mi o ẹ má jẹ́ kó máa jí yín gbé o ẹ má jẹ́ kó máa jí yín gbé o gbogbo àwọn ọba tí wọ́n pa ń gbà kí ni wọ́n ṣe fáwọn fámìlì wọn ọba ẹ̀gọ̀gàn àwọn àwọn fúlàní ló pa olóyè ọba tó pa lọ́jọ́ kan náà ní ìlú ní èkìtì ṣé ẹ lẹ fẹ́ má lè dínwó pálásì mọ́ ẹ ṣé ẹ lẹ fẹ́ ẹ tún àwọn olóṣèlú tẹ́gbẹ́tọ́ bá lọ wọ́n kọ́ escort rìn ẹ̀yin olóṣèlú tẹwà ń bẹ̀ náà lé ní ẹran tí pọ́jọ́ kan máa kúrò nípò yẹn ẹran tí pẹ́ máa kúrò nípò yẹn torí ẹ̀ mo ní bó o bá láyà ó ṣèkà bó o bá rántí ikú gà oṣù tọ́ òun nìtọ́dọ̀wé tí amúwálé ní òun ni àṣẹ sọ fún ẹ̀yin ọmọ Yorùbá tẹjẹ́ lẹ́bọ̀dẹ̀ tẹ́ ń gbowó tẹ lọ ń dìbò tẹ̀yìn tẹ̀ lólóṣèlú àánú yín ṣe mí o àánú yín ó ṣe mí gidigidi gan um wọ́n ní ọ̀rọ̀ díẹ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ adodindi um à eh, a fẹ́ dá dúró lórí ètò ẹ̀yin èèyàn jẹ́ bá a máa sọ́pọ́ọ̀tì Koiki Media kẹlẹ̀ ẹ sọ́pọ́ọ̀tì Koiki Media torí pé mọ̀ pé independent media house ni wá kò yẹ pé bóyá ìjọba kan sanwó fún wa ẹ̀yin náà ẹ ran iléeṣẹ́ wa lọ́wọ́ bí Ọlọ́run bá ṣe bí agbára yín bá ṣe ka ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe náà kẹ̀ ẹ̀ wájúwájú lọ́pàá ẹ̀bì tí ń ré sí ẹ̀ iwájú lẹ́yìn máa lọ ẹ̀ nírelẹ̀ lágbára ọlọ́run ọ̀dà owó ní dá yín o ẹ̀ lágbára ọlọ́run ẹ̀ àbòdì ń tolókun àbòdì ń tọ́lọ́sà ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ support Koiki Media ẹ̀ ọwọ́ ọwọ́ yín ò ní tán o ire owó ire ọmọ a máa jẹ́ ti yín o ẹ̀yin tẹ̀dẹ̀ jẹ́ ọ̀dàlẹ̀ tẹ́ ẹ̀ fọ́lọ́ wa náà lágbára ọlọ́run ẹ padà lẹ́yìn wa tí ẹ bá padà lẹ́yìn wa ẹ ilẹ̀ amúyín o ẹ agbára ọlọ́run ilẹ̀ orílẹ̀ yorùbá amúyín o ẹ mo kí bàbá wa ọláyẹmí kóìkì ẹ iléeṣẹ́ kóìkì tàwa yìí kò ní dàrú lágbára ọlọ́run ẹ dàgbà ẹ fọwọ́ pawú ẹ fẹ́rìgì jóbi ẹ ẹ ní kúléwe torí gúnugún kì í kúléwe bẹ́ẹ̀ ni ẹ ní kúléwe o ẹ dàgbà ẹ darúgbó o. ẹ fọwọ́páwú jobi nínú ọlá ńlá nínú àlàáfíà ẹ ẹ ilẹ̀ adébáwa kò ní débáwa nínú ààrẹ kò ní nínú àìsàn kò ní débáwa nílé ìwòsàn ẹ adébáwa lálàáfíà àtẹ̀mí gígùn ọlọ́run tó ń ọlọ́run ẹ̀ ti ṣe àárọ̀ náà gbogbo tẹ́ ẹ̀ wò wá náà tẹ́ tẹ́ ẹ̀ ṣí ẹ̀ agbára lọ́wọ́ tẹ́ fi ń tẹ láìkì ọwọ́ náà ní rọ ọwọ́ náà ní fi gbọ́mọ sí ọwọ́ tẹ́ fi ń ṣí ẹ̀ ẹ̀ ní fi ẹ̀ ní fi gbé òkú ọmọ sí o ẹ̀ lágbára Ọlọ́run gbogbo kan tó ti tí ó ti ń dára nínú ọ̀rọ̀ yín ẹ̀ kò ní dìbànújẹ́ màá dá dúró ná mo kí yín o ó dàbọ̀